والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والأربعين وثلاثمائة وعن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قام في شهر رمضان ثم انتظروه في القابلة فلم يخرج وقال إني خشيت أن يكتب عليكم الوتر رواه ابن حبان وعن خارجة بن حذافة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله أمدكم بصلاة هي خير لكم من حمر النعم قلنا وما هي يا رسول الله قال الوتر ما بين صلاة العشاء إلى طلوع الفجر رواه الخمسة إلا النسائي وصححه الحاكم وروى أحمد عن عمرو بن شعيب عن أبيه عن جده نحوه وعن عبد الله بن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم الوتر حق فمن لم يوتر فليس منا أخرجه أبو داود بسند, بسند لين وصححه الحاكم الحمد لله إقباوي أتاوي تتلي ونيسي ولو أوا حديث tó jẹ mọ́ an-nawafil hadithi alákọ̀ọ́kọ́ yìí wọ́n látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ń fún wa nírò nípa bánabi sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe dìde kírun ní òru Ramadan. náà ti ṣe dìde kírun lóru Ramadan wọ́n wá sí mọ́ṣáláṣí ànábì sì ké kìyàmù layl nínú mọ́ṣáláṣí àwọn sàábí tí wọ́n láǹfààní àti rán ànábì sallallahu alaihi wasallam níbi títí ń kírun wọ́n darapọ̀ mọ́ nínú ẹgbàá wáyé wọ́n ní tíjọ́ kan ṣoṣo lókè. àwọn èèyàn dúró de ńjọ́ kejì wọn ò rí kánábì ó jáde àwọn àmì sì sọ pé ó kí tijọ́ méjì wọ́n dúró de kọjáde níjọ́ kẹta ànábì ó jáde sallallahu alayhi àwọn òun tún sọ pé tijọ́ mẹ́ta ló wọ́n dúró de قام في شهر رمضان توان سامبي وناني الصلاة المعهودة في ليالي رمضان ينو تاما بس اما وي نور رمضان إتى النبي الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عندما بعد دي دو lóru Ramadan torí pọ́gbọ́n ọlọ́wọ́n bá gbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́wọ́n bá ló ti ń wẹ̀sán ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ irun yẹn lànà bí nkì a ti mà ipe àwọn sàábé wọ́n jẹ́ ẹni tó máa ń sojú kòkòrò láti ṣe dáadáa ju gbogbo àwa tá a tẹ̀lé wọn lọ wọ́n rí kánà bí nkírun àwọn dara darapọ̀ mọ́ kálukú sini sí ní sọ tí ò sí ń bẹ̀ lánàá ha àmọ́ kírun kan mọ́ṣáláṣí lánàá gbọ́dọ̀ wa? wà ìmọ̀ pẹ̀lú ẹ̀ wáyé ẹ̀ àmọ́ gbẹ̀yìn lónìí o mọ́ṣáláṣí kùn ju tàná lọ lánàá náà wọn ò sọ fẹ́ni kan o ọwọ́ àwọn tán kan wà ń bẹ̀ ni wọn darapọ̀ mọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ wọn ti ń ara wọn àwọn èèyàn pọ̀ Riwaya tó sọ tíjọ́ kejì àyàn pọ̀ ńjọ́ kejì rìwáyà tó sọ tíjọ́ kẹta ẹni tó wá ńjọ́ kẹta di ẹni tó wá ní ọjọ́ kejì jọ́ kìíní lọ tọ́ lẹ́yìn eléyìí anabi sallallahu alayhi wa sallam wọ́n sá kìdìgbà kan ọ̀n jáde má nínú ẹgbàá wa tó wà nù sàhíyẹ wọn làwọn èèyàn dúró títí títí tí ó fẹ́ tó àsìkò sàárì òrìkà náà bí ọ̀jáde anabi wa jáde sọ fún wọn pé mo mo máa ń tẹ mo mọ̀ pé ń bẹ mọ́ṣáláṣí fa kìsì pé mọ̀ pé wà mọ́ṣáláṣí ṣùgbọ́n inni khashitu ay yuktaba alaykumul witr ẹ̀rù ń bà mí kọ́ lọ́wọ́ má ṣe wítìrì lọ́rùn àyà lórí lọ́fà ni fi jáde eléyìí ibn hibban ló gbà wá nínú sahih sahih bukhari anabi sọ pé inni khashitu an tufrada alaykum sọ̀látù láyl ẹ̀rù ń bà mí kọ́ ló má ṣe ìrun òru yìí lọ́ranyàn lórí yín ó fẹ̀ ju àlùwítìrì lọ ẹ̀rù ń bà mí kọ́ ló má ṣe lọ́ranyàn lẹ́yìn lórí kọ́ á jẹ́ pé ńgbà tó bá ṣe lọ́ranyàn tán kọ́ agbára ò ní ka eléyìí ẹ̀jẹ̀ pẹ̀tùsẹ̀ jẹ́mbẹ̀ ọwá nínú ẹgbàá wọ̀rọ̀ Abu Dawud láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha wa Nabi sallallahu alayhi wa sallam wọ́n kírun ní mọ́ṣáláṣí àwọn èèyàn kan pẹ̀lú rẹ̀ kírun yẹn nígbà òdìjọ́ kejì ó tún kírun àwọn èèyàn pọ̀ nígbà òdìjọ́ kẹta àwọn èèyàn bá péjọ wọ́n pọ̀ ju tìjọ́ kejì lọ Ànábì kọ̀ láti jáde sí wọn sallallahu alayhi gbàtílẹ̀ wa ma Ànábì wa ni qad ra'aytu mo rí njẹ́ ṣe o mo rí njẹ́ ṣe lálẹ́ àná walam yamna'ni min al-khuruji ilaykum illa anni khashitu an tufrada alaykum kéésì nkankan ló mú mi má jáde wá báyìí tí wàá pẹ́ rù bá mi kọ́ lọ́ọ́ má sí lọ́rùn lórí eléyìí gẹ́gẹ́ bí ètò wa Bukhari náà kí ló dé tànà bí ń bẹ̀rù pé kọ́ lọ́ọ́ má sí lọ́rùn àìlẹ́wà lórí tó yí pé ńlọ́fà tóun ò fi jáde lẹ́yìn táwọn Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa yí pé àwọn àrùn tọ́lọ̀ ń ṣe lọ́ràn àlè wa lórí hiya khamsun wa hiya khamsun la yubaddalu al-qawlu laday bọ́lọ̀ ń sọ pé ìrun wákàtí márùn ni márùn ni àádọ́ta sí ni márùn ni àádọ́ta sí ni ẹnìkan kì í yí ọ̀rọ̀ padà lọ́dọ̀ èmi ọlọ́run ìyẹn ni pé ìrun ọ̀ràn yẹn tó lọ sí lọ́ràn yẹn lé wa lórí kò lè lé sí márùn márùn péré náà bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run àádọ́ta ni àádọ́ta ni àti ṣàlàyé bí apá kan nínú àwọn olùmọ̀ wa ni tó bá jẹ́ márùn tá a sì ní alhassanatu bi ashri amthaliha. gbogbo dáadáa kan tá a bá ṣe àgbàládá rẹ̀ lọ́nà lọ́pọ̀ mẹ́wàá àṣepé téèyàn bá kírun wákàtí márùn lójúmọ́ ńkọ́ láàdá mélòó ni ọgbà ọ̀hún yóò gba àádọ́ta láàdá torí pé irun kan láàdá mẹ́wàá ọ̀kan láàdá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà márùn ó di àádọ́ta eléyìí lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ ní rárá. ọlọ́run ní hiya khamsun wa hunna khamsun irun wákàtí márùn ni márùn àádọ́ta ni àwọn ni ọlọ́run fúnra ara rẹ̀ ní márùn àádọ́ta ni ó túmọ̀ sí pé irun wákàtí márùn tá à lọ́dọ̀ ọlọ́run irun àádọ́ta ni tó bá jẹ́ irun àádọ́ta. ti hasana tó sì jẹ́ bi ashri amthaliha ajẹ́ pé àádọ́ta lọ́nà mẹ́wàá ó di mélòó ó di ọgọ́rùn-ún márùn yẹn ni pé ìwọ tó yẹ kírun fi gbogbo ara fi yọ̀ tí wọ́n tó ń si kírun tí èfi rún rárí kan òye ládàá tó ń sọ fúnra ara rẹ lójoojúmọ́ pàápàá jùlọ nígbà tó o bá máa kírun yìí nítorí tó o máa ba kọ̀mẹ́ǹdì rẹ torí ọlọ́run ọba tó dá ọ ló ń sẹ́ńkì kí ẹ bó ti ṣe ti yé wa pé ràn ní lékún sí i kí àti sinasọ pé ń bà mí kọ́ lọ́wọ́ ṣe oríṣiríṣi èsì làwọn olùmọ́fọ̀ níbí ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ni pé gẹ́gẹ́ bá nàbí ti ṣe sọ inni khashitu an tufrada alaykum salatul layl ẹ̀rù ń bà mí kọ́nà wọn máa ṣe irun òru lọ́ràn àyàn lẹ́yìn lórí yẹn kíkọ́ máa ṣe náfìlà yìí lọ́ràn àyàn lẹ́yìn lórí tí wọ́n bá sọ di ọ̀ràn àyàn kò ní jọ́kan nínú òrùn wákàtí márùn-ún yóò jẹ́ ọ̀ràn yẹn tó ní í ṣe pẹ̀lú òru yóò jẹ́ ọ̀ràn yẹn tó ní í ṣe pẹ̀lú òru eléyìí jẹ́ ọ̀kan nínú tí ń tọ́ka sí àánú àti ìkẹta nàbí sallallahu alaihi wasallam tó nílé wa lórí ṣé bọ́lá kò ti ròyìn rẹ̀ ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bil mu'minina rahim aláàánú ló jẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo ànábì aláàánú ni lórí àwọn olùgbàgbọ́ òdodo sallallahu alaihi wasallam jẹ́tẹ́lẹ́ ìbáyé wa àánú tó nílé wa lórí ńlọ́fà ni òfin jáde máa kí bíi tàtẹ̀yìnwá tó ti kíjọ́ kan àbíjọ́ méjì àbí mẹ́ta nítorí kọ́lọ̀ wọn má bàa jẹ́ pé torí rẹ̀ ni ó sì sí lọ́ràn yẹn tó bá sì sí lọ́ràn yẹn agbára wa lè má kà kìí ṣe náfìlà ọ̀sán náfìlà òru ni ẹ̀yin náà sì ti mà pípé ọlọ́run ni waja'alna al-layla libasa ibi tẹ́ ti fi ara sínkó tẹ́ tẹ́ fara wọ̀ tẹ́ sinmi lọ́lọ́run sọ̀rọ̀ tó máa sọ kíkẹ́ ẹ máa kí náfìlà kan ọ̀ràn àyànṣe ní ní gbogbo òru èyí tó súnmọ́ ni pé ẹni tó pọ̀ jù ọ̀mọ̀ ṣẹlọ̀ ẹni tó pọ̀ ju ọmọ sẹ́lọ̀ torí àánú ọlọ́run àti kẹ́rẹ̀ ọlọ́run ọba lórí anabi sọlọ alaihi wasallam náà ó sì sánà kọ́lọ́run má ṣe lọ́rùn àyàn lé wa lórí nítorí nínú àwọn èsì tí wọ́n sọnù pé ó anabi sallallahu alaihi wasallam kó má tẹ̀síwájú pẹ̀lú tẹ́lẹ̀ wá wò á rí i pé àwọn olùmọ̀tá ń sọ yìí pé sọ̀látù tarawih tó yẹ pé súnà ni tó yẹ pé súnà ni tó yẹ sì ń fa àdìsí yìí sẹ̀rí fún bẹ́ẹ̀ ni àdìsí tọ́ka sí ṣùgbọ́n kò ṣàlàyé báwo ni wọ́n ti ṣe máa ń kí rákà mélòó wọ́n sì ń kí sọlá tí wọ́n máa bí ẹ léèrè kí lè rí sọlátù tarawih qiyam ramadan ilé ìtànkínú ramadan yàtọ̀ sí man qama ramadan imanan wahtisaba àṣẹ ìsọnilójú kòkòrò wà ń bẹ̀rù tí wọ́n máa bí ẹ lórí pé anabi gan ṣe hadith wọn ilá mu wa anabi náà ṣe nínú Ramadan ṣùgbọ́n kò sẹ́rìí ń bẹ lórí báwo láti ṣe kí àti pé mélòó la máa kí kò sẹ́rìí mbẹ́ ànábì kírun lóru kan àwọn èèyàn kí pẹ̀lú rẹ̀ ńgbà tó dùrù kejì wọ́n wá bóyá ànábì kí lóru kejì bóyá ó kí lóru kẹta ńgbà ó dòru kan kò bá wá mọ́ mélòó ló kí kí ni wọ́n ń kà ń bẹ̀ báwo ló ti ṣe gùn tó báwo ló ti ṣe pọ̀ tó kò sí ní tó ṣàlàyé rẹ̀ fún wa nínú àdéhìí ṣùgbọ́n arẹ́rìí inú rẹ̀ pé a lè kí sọ̀látù tarawih ní kíni ní jama arẹ́rìí inú rẹ̀ pé a lè kí sọ̀látù tarawih ní jama ṣùgbọ́n tó ń sọ ikú wọn máa ń kí lógún rákà kótó di kó kí mẹ́ta ní wítìr wọ́n á máa wá wọ́n máa jókòó sinmi láàrin rákà méjì méjì eléyìí kò sí ẹ̀rí rẹ̀ nínú àdìsí kò sí ẹ̀rí rẹ̀ nínú àdìsí. kíkì ní jama Umar radiyallahu anhu òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn jọ láti máa kì ní jama ó sì pè ní bídàá. Umar lọ́kọ́kọ́ kó àwọn èèyàn jọ láti máa kí ní jama ó sì pè ní bídà ṣebí láìpẹ́ láì jìnnà yẹn la sọ pé Ànábì sallallahu alaihi wasallam lọ́kọ́kọ́ kí ní jama a sì tún sọ pé Umar la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kó àwọn èèyàn jọ kí ní jama kí ni ìyàtọ̀ tó rò pọ̀ wà láàrin wọn Ànábì sallallahu alaihi wasallam là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kí fáwọn èèyàn jama. Umar radiyallahu anhu làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ́ àwọn èèyàn jọ kì í jàmá. barakallahu fik anabi sallallahu alaihi wasallam wọn ò pé ẹnìkan pé ẹ wá ká kírun kan o wọn kàn rí tá anabi sallallahu alaihi wasallam kírun ìnáwó darapọ̀ mọ́ lábẹ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n Umar radiyallahu anhu òun ló kó àwọn èèyàn jọ láti wá kí ní jama ìdí ni pé Umar lásìkò Ramadan kan wọnú mọ́ṣáláṣí ó wá rí àwọn èèyàn ẹnìkan dá tiẹ̀ kí àwọn kan kí lẹ́yìn lè máàmù kan àwọn kan kí tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀ wá dàbí ìgbà pé ariwo ntí kálukú ń ṣe kọjọra wọn nígbà tó sì jẹ́ pé ó súnmọ́ kọjá pé irun kan náà gbogbo wọn jọ ń kí báyìí ni Umar radiyallahu anhu ló kó àwọn èèyàn jọ ọ̀pá gbogbo wọn pọ̀ ike kí wọ́n máa kírun yìí lẹ́yìn ìmáàmù kan tí wọ́n máa alukurani ké tí kálukú tù sẹ́yìn rẹ̀ ńlọ́wọ́ kó wọn jọ sẹ́yìn Ubay ibn Ka'b radiyallahu anhu. torí di eléyìí Ubay ibn Ka'ab ńlọ́nkírun yìí fún wa nínú Ramadan nítorí Umar wá ṣe ni pé sẹ́wọ̀n kéjọ kan ìjọ méjì àbí mẹ́ta lànàbí sallallahu alaihi wasallam ló fi ṣe bẹ́ẹ̀ ètò Umar wá ṣe yìí òun á gbọ́nà ọ̀tọ̀ mi yọ tó tẹ̀síwájú tí ó kan dúró má tí gbogbo Ramadan fi tán Ramadan mi náà tún dé bẹ́ẹ̀ náà Ramadan mi náà tún tó jẹ́ pé láyé anabi sallallahu alayhi wa sallam oníkálukú máa kí tiẹ̀ ni bá a rí èèyàn méjì mẹ́ta tó ń kí tiwọn àwọn wọn mà àmọ́ kò jẹ́ pé gbogbo àwọn èèyàn lápapọ̀ wọ́n wá péjọ sẹ́yìn lè má mú kan wọ́n máa kí gẹ́gẹ́ bá ń sẹ́yìn rí lónìí bẹ́ẹ̀ náà ní láyé Abubakar oníkálukú ọmọ kí tiẹ̀ àbí kí èèyàn méjì mẹ́ta àwọn wọn mà bẹ́ẹ̀ náà ní níbẹ̀rẹ̀ ìṣàkóso Umar radiyallahu anhu kó tó wá di ìgbà tí ìgbésẹ̀ yìí wáyé báyìí umar kún wọn jọ lẹ́yìn ubay ibn kaab umar wa ni ni'mal bid'atu hadhihi àdáadáa lẹ̀ẹ́rẹ̀ lélẹ́yìí o àdáadáa lẹ̀ẹ́rẹ̀ ṣùgbọ́n o njẹ́ umar gbà lérò pẹ̀lú àdáadáa lẹ̀ tí kò yẹ kí iyèméjì ọbẹ̀ lọ́kàn rẹ nípa rẹ̀ o náà ní kí kó tó kó àwọn èèyàn jọ máa kí lẹ́yìn Ubay ibn Ka'b eléyìí tá ànábì ò ṣe sallallahu sallam ànábì ò kó àwọn èèyàn jọ máa kí fún wa ṣùgbọ́n Umar ti kó àwọn èèyàn jọ ní ìsìn láti máa kí lẹ́yìn Ubay ọwọ́ yìí tí Umar ṣeun ló ń kà kún àdádálẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ́tòsè yapa nípa àdádálẹ̀ tí wọ́n sọ ń bí ṣé bídà ṣẹ̀rẹ̀íyà ni àbí bídà tún lùgàwíyà ṣé àdádálẹ̀ nínú òfin ni àbọ̀kàn ló gbólóhùn léde lárúbáwá pé a nǹkan tuntun lélẹ́yìí o apá kan nu wọn wọn ní tába ti sọ bídà ṣẹ̀rẹ̀íyà náà ni tába ti pè nǹkan ládàádálẹ̀ àdádálẹ̀ nu ṣẹ̀ríà náà nù. apá kan nu òun sọ yìí pé àdádálẹ̀ tí wọ́n wí bẹ́ẹ̀ yẹn àdádálẹ̀ ti kíni lògàwíyà ni léde laraba pé nǹkan tuntun lélẹ́yìí kò túmọ̀ sí pé ó tako ṣùgbọ́n èdè laraba ni pé nǹkan tuntun lélẹ́yìí nítorí pé ta ni Umar tí wàá dáadáa lẹ́lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run tó tún lọ́ọ́ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń nítorí pé alfardul kamil fil bid'ah an takuna shar'iyya tá a bá wí gbólóhùn ìtumọ̀ tó gbọ́dọ̀ mú òun náà ní ìtumọ̀ rẹ̀ tó pé jù èyí tó sì pé jù nínú ìtumọ̀ bídà òun náà ní kọjá bídà àánú ẹ̀sìn ọlọ́run wọn ni tí umaru sọ ń bẹ̀ yẹn ni pé àdádálẹ̀ lélẹ́yìí o nínú ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n tí Umaru gbà lérò pẹ̀lú àdádálẹ̀ tiẹ̀ tó pè ní àdádálẹ̀ yìí òun náà ni pípa pípèjọ tó pe àwọn èèyàn jọ pọ̀ máa kí lẹ́yìn ẹnìkan ló ń kà fún àdádálẹ̀ torí káwọn àbí òkọ́ èèyàn jọ máa kí bẹ́ẹ̀. àwọn tí wọ́n ní àdádálẹ̀ tèdè ni àwọn wò pé ṣe bá nàbì lọ́kọ́kọ́ kí ń jẹ̀mọ́ kò lè já àdádálẹ̀ ti ṣẹ̀ríà àjẹpẹ́ tèdè ni ṣùgbọ́n àwọn tí wọ́n ní ti ṣẹ̀ríà ni àwọn wíwò táwọn wò ó tún wẹ̀ ju tàwọn àkọ́kọ́ lọ àwọn ní kìí ṣe pé kíkì ń jàmà ni Umar wò àmọ́ kíkójọ tó kó àwọn èèyàn jọ lẹ́yìn ẹnìkan o mo rò pé ẹ rí bẹ́ẹ̀ àwọn tí ń wò pé jàmà kí wọ́n á ní tuntun bẹ́ẹ̀ bánabi ti ké gbókì lẹ́ẹ̀kan ti tó láti mọ̀ pé kò burú so Umar ń wo kíkó tó kó àwọn èèyàn jọ lẹ́yìn Ubay ibn Ka'b la siyama wa anna as-salata nafila. pàápàá jùlọ ńgbà tó pé náfìlà nírun wọn gbàtọ́ lẹ́yìn náà kò sádàdá lẹ̀ ń bẹ̀ torí wọ́n ti kí náfìlà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam níjàmá rí bíbí náà Abbas àtàwọn wọ́n kí náfìlà rí sọ pé wọ́n kì í jàmá lẹ́yìn ànábì sànàbí ló ní kí jọ ibi tí ti sọ yìí pé Umar gbà tọ torí di eléyìí tá a bá wò ọ̀rọ̀ Umar tó ní ni'mal bid'atu hadhihi ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o nítorí pé kò síbídà kan tó dáa kò síbídà kan tó dáa kó jó torí pé anabi sallallahu alaihi wasallam sọ wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dọlẹ́àlà wa kullu dalalatin fin-nar kò sádàdà alẹ̀ kan tó da torí ẹ̀ ìwọ tó ń wá bi tó fẹ́ lúgọ sí lábẹ́ ọ̀rọ̀ Umar yìí wọn kó atẹ́gùn ti gbé ọ̀mbrẹ́là kò síbi dà kan tó da gbogbo ẹni ọ̀dà ìwọ tó ń ṣe bídà túbá tó o bá túbá orí àánú lọ́wọ́ àánú inú nálẹ̀ yẹn sì ti gbẹ̀san rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aládàádáálẹ̀ wọ́n ń gọ sábẹ́ ọ̀rọ̀ Umar yìí láti sọ yìí pé bídà wà tó dáa wọ́n á sọ pé albidàtu ta'tariha al-ahkamu ash-shar'iyyatu al-khamsa wọ́n bídà náà àwọn àdájọ́ ṣẹ̀ríà márùn-ún àlètara àwọn yọ àlètara bídà náà rí ìyẹn ni pé alahkamu taklifiya alhamsa àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú ṣe àbí má ṣe àbí ṣíṣe àtàìṣe rẹ̀ dọ́gba wọ́n ní bẹ́ẹ̀ náà ní bídà lọ́dọ̀ àwọn bídà nìyẹn o torí ẹ̀ wọ́n ní bídà kan wà tó jẹ́ wájibà wọ́n ní bídà kan tún wà tó jẹ́ mandúbà wọ́n ní bídà kan wà tó jẹ́ haram bídà kan wà tó jẹ́ makuruha bídà kan sì wà tó jẹ́ mubaha wala hawla wala quwwata illa ìgbà tó ga wa anabi sallallahu alaihi wasallam sọ pé wa kullu bid'atin dalala pé gbogbo àdádálẹ̀ wa nù ni ọ̀kan nù wọn ó ní wa kulla bid'atin tánà bí sàn o kíkẹ́ ẹja wò wò ṣé kúlù yun ṣé kúlù kúlì ni àbí kúlù kúlìyà <laughs> ẹ̀yin kékeré ń jẹ́ bẹ́ẹ̀ ilmul mantiq nìyẹn ẹ̀ pé logic nínú logic nìyẹn pé kúlù kúlì ni ẹbí kúlùkùlìyà ẹsẹ kúlíkúlí o pé kúlùkùlì kúlùkùlìyà so gbogbo eléyìí kò sí ní tá a fẹ́ fi ṣe wàláhì torí kó àná fi ṣe wọ́n kó lẹ́bi dàtín gbogbo gbogbo àánú àánú wọn ni wọn dà tẹ sọ pé gbogbo kúlù àmù náà ni torí pé nù usul al-fiqh min al-alfaz al-umum wọn bẹ nu àwọn gbólóhùn tó ń tọ́ka sí pé gbogbo ẹ̀ náà ni wọn ni wọn dà ṣùgbọ́n lọ́n sọ̀rọ̀ ọba kan tó lọ́n sọ pé ń gba ọkọ̀ ojú omi ń di àwọn èèyàn tọkọ̀ ojú omi wọn bá ti jẹ́ tuntun yọ gbà ọlọ́ni ya'khudhu kulla safinatin ghasba ó máa ń gba gbogbo ọkọ̀ ojú omi lọ́dọ̀ àwọn tí wọ́n ní ní gbígbà àti jíjàgbà. ṣé gbogbo ọkọ̀ ojú omi ilé ayé lọ́wọ́ á gbà àwọn ní kúlòkúlì ni àwọn kúlòkúlì yà pé ṣé gbogbo ọkọ̀ ojú omi ilé ayé ni wọ́n á gbà bákan náà ṣèbí ọlọ́run bá tún sọ pé tudammiru kulla shay'in bi amri rabbiha fa asbahu la yura illa masakinuhum masakinu wọn bẹ ilé tí wọn gbé ń bẹ ọlọ́run sọ pé tudammiru kulla shay'in bí amri rọ̀bìà ń pa gbogbo nǹkan rẹ̀ ń parun pẹ̀lú àṣẹ ọlọ bóun nílé wọn ṣe wá sẹ́kù sámà sẹ́kù ilẹ̀ sẹ́kù àti pé sẹ́kùlùkùlì ni <laughs> àbí kùlùkùlì yá so bákan náà wọ́n tún ní inú orin anábìgà àdùbìyàní wọ́n ní shay'in ma khala Allaha wa kullu na'imin la mahala taza'ilu pé gbogbo nǹkan tó yàtọ̀ sọ́lọ́run ìbàjẹ́ ni o bẹ́ẹ̀ sì ni gbogbo ìdẹ̀ra kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀tàn náà ni nínú tó yàtọ̀ sọ́lọ̀ òun náà ni àwọn màláíkà ṣé ìbàjẹ́ làwọn náà nínú tó yàtọ̀ sọ́lọ̀ làwọn ànábì àwọn kúlùkúlì nìyẹn fa ni wọ́n ń pè tọ̀ ní ìsinsìnyí wọ́n kó alákùlù yun so àwọn àpèjúwe rẹ̀ pọ̀ alákùlù ha à lásìkò fún gbogbo kúlòkúlè yẹn àti kúlòkúlò pọ̀ kúlòbí dàtín gbogbo àánú àánú ni síbẹ̀ ní sítìmọ̀ kó ànàbì sallallahu alaihi ń sọ yìí pé alḥabbatu sawda dawa'un min kulli da' alḥabatu sawda dawaun min kulli da oògùn gbogbo àárẹ̀ ni habatu sawda tẹnìkan ní ẹjọ níbo ni wọ́n ti máa tàgùn mu tàwọn lárúbáwá àgùnmu báwò kó àwọn akíní dúdúdúdú kàtá yìí náà máa lọ wọ́n yé lọ kankan wọ́n yé lọ kankan wọ́n lọ wọ́n á àwọn ustaz ustaz kan máa kó àgùnmu ká. Ah, tọ́ba yẹ pé ń tọ́ gbà lérò òní pé habatu sauda wọ́n lò náà lọ́wọ́ á di àgún mu àgún kálíbà mú <laughs> so ìdàmà fishkal so àmọ́ ká gunmuru ti yín àwọ̀ kẹsẹ̀ irú rẹ̀ ní tàwọn eléyìí tọ́ wọ́n á sọ pé habatu sauda dọ̀wọ́ min kulli dà ṣé gbogbo tí wọ́n ti ń ṣe ọ́ náà lọ́lọ́ mu habatu sauda kó gun gbogbo nǹkan ni naam ṣé gbogbo tí wọ́n ti ń ṣèyàn náà ni àwọn tí àrùn ò tí mọ ògùn rẹ̀ tí tètè lé wọn wọ sàárè sàárè sàlámù alaykum tí wọ́n máa lo habatu soda sí ọ̀lọ́ náà ẹjúwe rẹ̀ fún wọn ṣé yọ lọ àwọn ní hypertension tí wọ́n máa lo habatu soda sí ọ̀lọ́ hmm? yọ lọ ẹ ti dán o tọ́ à ń béèrè náà ni téyín bá ń ròyàn ṣé yọ lọ náà inṣàlá yọ lọ inṣàlá kò ní lọ ewo torí ẹ má bàa pọ̀rọ̀ ànábì ní rọ sallallahu alaihi wasallam àwọn olùmọ̀fi sọ pé oògùn gbogbo àárẹ̀ tọ́lọ̀ ń kọ pé ó jóògùn fún ni mo rò pé yé wa oògùn gbogbo àárẹ̀ tọ́lọ̀ wọn bá kọ pé kó jóògùn fún ni torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ ẹ pọ̀rọ̀ ànábì ni rọ sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ pé Allahu khaliqu kulli shay Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan ọlọ́run sì tún pera rẹ̀ náà ní nǹkan ó pera rẹ̀ ní shay kul ayu shay'in akbaru shahadatan kulila ó pera rẹ̀ ní shay ó sì tún ní allahu khaliqu kulli shay sọ́nà lọ́ọ́ dára rẹ̀ olùkọ́ yé wa ọlọ́run ọba ẹnìkan kan ọ̀dà òun ló sì dá gbogbo nǹkan torí ọ sọ pé allahu khaliqu kulli shay'in min sha'nihi an yukhlaq ọlọ́run ló dá gbogbo nǹkan tó ṣe pé wọ́n á máa dàrú rẹ̀ ṣé yé wa tọ́ ọjà bó ṣe jẹ́ mẹ́rin bẹ́ẹ̀ náà ni kullu shay'in halikun illa wajha yàtọ̀ sí wajhu rabbina. ويبقى وجه ربك ذو الجلال jalali wal ikram yàtọ̀ sí wajhu rabbina sáwọn kankan tó sí tí ò ní parun àwọn kankan wà tí ò ní parun gẹ́gẹ́ bí àgọ́ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí àwọn tọ́lọ̀ ń dá sínú àlùjọ́nà àwọn ògo wẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ṣiṣẹ́ sí àwọn ọmọ àlùjọ́nà wa yatufu alayhim wildanun mukhalladun àwọn ọmọ abẹ láéláé ni kò sí kú gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń dá sínú àlùjánà ètò máa ń sẹ̀mí wọn ò ní kú hurun ayin àwọn obìnrin àlùjánà àwọn ẹlẹ́yinjú gẹ́ wọn ò ní kú nígbà tí gbogbo nǹkan bá parun tó a jẹ́ pé gbogbo nǹkan parun tọ́lọ̀ ń kọ́ àkọọ́lẹ̀ pé yóò ṣe kí ni yóò parun lé lórí bẹ́ẹ̀ náà nítorí àmọ́ bídẹ́ àwọn ò rí bẹ́ẹ̀ gbogbo bídẹ́ àwọn ọ̀dá ẹja wọn bẹ́ẹ̀ torí pé gbogbo àdẹ́dálẹ̀ ànú ni gbogbo àánú ẹ̀wẹ̀ inú nani ẹ bá kún lọ́dà jù bẹ́ẹ̀ lọ àánú ni wọ́n ní ṣé káwọn ọmọ sọdún kàlẹ́ndà kàlẹ́ndà tuntun kàlẹ́ndà Islam ń wá ní kíni ẹ̀tọ́ jẹ́ kàlẹ́ndà Islam kọ mélòó lẹ mọ̀ ń bẹ̀ mélòó lẹ kà kún wọn kà kankan kún bẹ̀ wọn á kóra wọn jọ odò orí pápá wọn mọ̀ á kí akọ àmójúbà o ọdún tuntun wọlé ta ni wọ́n fi jọ wọ́n fi jọ àwọn nasara àwọn kiriyó torí pé àwọn ti wọn ẹni tí bá ń kiri tọ́ta ara rẹ̀ tó fi yó ọ̀dájú polú ẹ̀ ti sìn náà lọ́lọ́run fi pè wọ́n ní kíni wala ddallin ghayril maghdubi alayhim wala ddallin àwọn mùsùlùmí sì ń tọ ojú ọ̀nà alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin tontori ẹ má fìgbà pààrọ̀ ọ̀rọ̀ yìí pé ogún raka wọn àlà náà ké kò sínú àdìsí taka tí àfàmù anu tira yìí so àwọn ẹ̀gbà wa kan wá àwọn ẹ̀gbà wa kan wá bíi èyí tí wọ́n gbà wá tí imaamu Tabarani àti Abdu ibn Humayd àtàwọn míì gbé jáde látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam kana yusalli fi ramadan ishirina raka'a wal witr pé ogún la anabi máa kinu ramadan tába tún fi wítìrì kún ó di mẹ́tàlélógún so ṣùgbọ́n àdìsí wọn ni kò fẹsẹ̀ rinlẹ̀ kọfẹsẹ̀ rìn rẹ̀ rárárárá tó ń torí de eléyìí a lè fi sẹ̀rí alimami Suyuti rahimahullah wọn kọ tírà kan láti báàkì àdéhìí gba gbogbo ọ̀nà ṣùgbọ́n kò rọ́nà jókòó kò rí ọ̀nà jókòó torí pé tí o bá wo madahibul arba'a ẹ rí i pé gbogbo wọn pátá ní tí wọ́n sọ kọjọ́ ní tàǹkà nínú hadithi Aisha pé anabi raka mọ́kànlá àbí raka ni màá kí kò sí. tẹ́lẹ̀ wọ àwọn hanafiya shafi'iya hanabila wọ́n ní ogún raka alámakí tarawih kátó wí kátó kí le lé yóò máa di mẹ́tàlélógún torí wọ́n nígbà tí àwọn ìgbà wáyé wọ́n pé abbas sọ pé nítaànà bí máa ń kírun wọ́n tún lẹ́gbàá wá kan wá pé nígbà tí umar tó kó àwọn èèyàn jọ pé ẹ máa kírun ọ sọ fún pé raka máa kí fún wa pé fún wa. torí rẹ̀ ni àwọn mẹdáhìbù yẹn à ń pè àwọn mẹ́ta yẹn gbàtà máa ti jẹ́ mẹ́ta nu mẹ́rin wọ́n ti di jumhur jumhur al-fuqaha àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀fíkì àwọn sọ pé kí láàmú kí mẹ́tàlélógún torí àwọn ṣàfihìyà àwọn ọ̀yapa gbogbo ìlú tó bá jẹ́ pé ṣàfihìyà ni wọ́n ti ń tẹ̀lé gẹ́gẹ́ bí Kenya gẹ́gẹ́ bí eh, Djibouti gẹ́gẹ́ bí Indonesia gẹ́gẹ́ bí Chad gẹ́gẹ́ bí apá kan ní Misr so àwọn eléyẹn àwọn gẹ́gẹ́ bí Malaysia Singapore so gbogbo àwọn eléyẹn gẹ́gẹ́ bí apá kan ní Iraq àwọn eléyẹn ẹ̀rí wọn kí raka mẹ́tàlélógún àwọn Hanafiya raka mẹ́tàlélógún gẹ́gẹ́ bí India Pakistan Afghanistan Turkmenistan títí tó fi dé England àwọn mùsùlùmí tó pọ̀ ń bẹ àwọn Pakistani. so báwọn náà ṣe ń kí iraq so twenty three rakat sẹ́wọ̀n pé àwọn tó ń tẹ̀lé madhabul hanafi àwọn náà pọ̀ jù láyé àwọn náà pọ̀ jù láyé followed by al-malikiya followed by al-shafi'iya àwọn tó wá kéré jù làwọn hanabila tọ́ tí bá wo àwọn tó ń tẹ̀lé hanabila náà. bíi asaudiya bíi alkuwait ẹ rí i pé àwọn eléyẹn àwọn náà rákà mélòó mẹ́tàlélógún ni wọ́n máa ń kí torí mádàbù tún wọn. so wọ́n sì ń fi àwọn ẹ̀rí wọ̀nyí sẹ̀rí ṣùgbọ́n wọ́n fẹsẹ̀ rinlẹ̀ so ọ̀dà wọn ni tí ò bá fẹsẹ̀ rinlẹ̀ kò sádìsì kan tó sọ pé iye nọ́mbà tá a kì ni bẹ́ẹ̀ ni àmọ́ kò sádìsì kan tó sọ pé twenty three láàkì àbọ̀ wà ní kò sí bí ó ṣe sí. Si, bí o ṣe sí ètí ó límìtì wa bẹ́ẹ̀ náà ni kò sí ètò límìtì wa pẹ̀lú nọ́mbà kan so àmẹ́tẹ́bá wa màlìkíyà àwọn sọ pé àkè mọ́kàndínlógójì thirty nine àkè mẹ́rìndínlógójì ní tarawih àwọn àkè mẹ́ta ní wítìrì ó di mọ́kàndínlógójì wala shakka ṣé madhabul Maliki lẹ́ ń tẹ̀lé Nàìjíríà ń bì sá náà abẹ́ ń sẹ́sà ni <laughs> so àwọn tá a rí i pé wọ́n yarí mọ́ Malikiya lọ́wọ́ àbí wọ́n yarí mọ́ ìmáàmù wọn lọ́wọ́ jù nípa tarawih làwọn Malikiya pàápàá Malikiya Áfíríkà yìí bóyá malikiya ní imaratul arabiya mutahida united arab emirates bí abu dhabi dubai rasul khayma sharika gbogbo orúbẹ̀yìn àwọn lè máa kí bẹ́ẹ̀ torí pé malikiya làwọn tẹ̀lé mẹ́rin bẹ́ẹ̀ irú irú àwọn malikiya tó wà morocco malikiya tó wà ní tunis malikiya tó wà ní libya tó wà ní algeria so àwọn eléyìí wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ń gbà tá a bọ́ sí. Si, South Sahara Allahu Akbar mú ọ̀nà oríṣiríṣi kékeré ni ti sọ pé raka mọ́kànlá ni sọ pé raka mọ́kàndínlógójì sọ eléyìí o sọsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ní ọmọ yàtọ̀ sí <laughs> سيبقى انك اخضري انك عشماوي عزيه رساله اقرب المسالك مختصر so gbogbo àwọn tíra àwọn tíra malikiya ni àbí fíkì wo lẹ tún mọ̀ ń bí báyìí tó yàtọ̀ sáwọn eléyìí kò sí. afatu'minuna bi ba'd al-kitabi ẹgbà pàkan ẹ̀dà pàkan nù sọ́dà abẹ́ wọn á ní sunna làwọn tẹ̀lé ọ̀dà tẹ̀lé sunna nu gbogbo nǹkan yẹsẹ pé ẹ wà selective pé lẹ́yìn ẹmú yìí ẹmú malikiya bẹ ọ ẹmú sunna ń bẹ àá kò túmọ̀ sí pé malikiya bídà ni o malikiya sunna náà ni ṣùgbọ́n àwọn kankan ń bẹ bí irú báwọn tó yẹ pé bóyá àwọn ń wò pó lágbára ju hadith tó sọ yìí pé rákà mọ́kànlá lọ àbí mẹ́tàlá sẹ́yìn máa tó fà lọ́dọ̀ màlìkí wọn sọ pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń ṣe Màdínà ọ̀dà wọn nítorí pé nítorí ṣe Màdínà yẹn ọgọ́rùn èèyàn ńlọgbàá alátọ̀dọ̀ ọgọ́rùn èèyàn títí fi dórí ayé ànábì sallallahu alaihi wasallam so ntẹ̀yàn púpọ̀ gbà wá ó jìnnà síkàsìsì ọ̀sẹ̀lẹ̀ nínú ẹgbàá wáyùn yàtọ̀ sí ntẹ̀yàn kan èèyàn méjì èèyàn mẹ́ta gbà wá lọ mo rò pé yé wa làwọn fi ń sọ pé irú àwọn àdìsí àyíṣà yẹn pé rákà mọ́kànlá nàbí mẹ́tàlá àṣìṣe lè wọnú ẹ̀ yàtọ̀ sí ní tí èèyàn jantirẹrẹ gbà wá pé bẹ́ẹ̀ wọ́n máa ṣe lọ ìdínú táwọn fi sọ yìí pé eléyìí lágbára ju ẹgbà wa tó sọ pé rákà mọ́kànlá àbí mẹ́tàlá ni lọ so kálukú náà ní ti fi ń fún tiẹ̀ lágbára tọ́. So, wọ́n ní kò sí pé ara àmàdínà kan kí mọ́kàndínní ogójì tó kọ́ ànábì náà lọ́wọ́ àmàdínà àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ so ànábì náà ní wọ́n sì pé kíráka mọ́kànlá so tí Ubayy tí wọ́n sì pé twenty wọ́n ní kò fẹsẹ̀ kọ́ba tán tó lè jẹ́ bó ṣe jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé ká kírun sunna ni o torí ẹ̀ sọ pé o sunna ni torí ẹ̀ orí nǹkan kan tó fẹ́ sobi ẹni tó ń gbé tẹ̀sùbá ká tó pé súnà ni wọ́n ní kì í ṣe súnà wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ bá pè ń bídíà àjẹ́ pé normal bídíà kò sí normal bídíà gbogbo bídíà ní kíni lọ́lá àlẹ́ so tabasi sọ pé tí Umar gba lérò ni pé wọn kì í jàmáà ló fi jẹ bídíà ah jàmáà nínú náfìlà kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ wọn ti kí náfìlà ní jàmáà pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam wọn ti kéré ẹbí Ibn Abbas àtẹlómi wọn tò lẹ́yìn anabi kí náfìlà tọ́ kí ló dé tá a fi pè irun yẹn ní atarawih salatu atarawih alimami albayhaqi wọ́n gbá di sìkan jáde látọ̀dọ̀ yẹn ńlá wa aisha radiyallahu anha wọn lànà bí sallallahu alayhi wa máa ń kíra ká lóru thumma yatarawwahu lẹ́yìn rẹ̀ lànà bí wọ́n wá sinmi. lẹ́yìn rẹ̀ lànà bí wọ́n wá sinmi fa atọ́lá hàtà rahimtu lẹ́yìn rẹ̀ yóò dìde yóò kírun yóò tún pẹ́pẹ́pẹ́pẹ́ débi kó àánú rẹ̀ máa ṣe mí yàtàrọ̀ wàhù ibẹ̀ wọ́n ti mú kínní àtàràwíyẹ̀ ọwọ́ akókè sọ bí tẹ́ ti rà sámú fún wa ibi tí wọ́n ti rí tàràwíyẹ̀ nù àmọ́ àsámú àsámú láwọn ẹ̀yin haúsá náà tẹ́ ní asham gbọ́dọ̀ ẹ̀yin náà ti rí ti ẹ̀yin ní sin asamu àwọn eléyìí ní asham ń bọ̀ ti rí tiẹ̀ ibi tẹ́ ti rí tarawih ìhìlá àtúgbò àdìsí wọn bá àmọ́ fẹsẹ̀ rin lẹ̀ ẹ̀ẹ́n torí kọ́rọ̀ ń bẹ lórí àdìsí yẹn bọ̀tù bí táwọn ti rí sọ̀lá tó tarawih ìhìn wàlá bẹ́ẹ̀ ni mà asamu naam. sẹ́sẹ̀ nítorí ní astaghfirullah gbọ́dọ̀ ẹ ti rí Allahu alam na kini náà jẹ náà bá àná wa nìkan lọ́wọ́ adani ẹ̀kú ọlọ́mọdà ní aṣáájú màlẹ́kọ̀ akọọ́lẹ̀ ọ̀sọ̀ fọlọ́n pé náà jẹ náà bá àná. sọ <laughs> ala kulli ẹ àwọn tó yẹ pé ìgbà tí mùsùlùmí àkọ́kọ́ tó gba islam wọ́n kírètì àwọn ọkọ fún nǹkan púpọ̀ so eléyìí ẹ̀ta bá ti mọ̀ púpọ̀ bọ́ sí ká máa mẹ́nu kó mbẹ́ pẹ́ẹ́n tó bá pẹ́ kò kírun ìṣá rẹ̀ kó bá lẹ́nu ásámú kó bá lẹ́nu tarawih kò sì ní ìdíkẹ́ máa pariwo báyìí kí ni a fẹ́ fi sí tó o bá ti dé wọn kó fi làákà ìgbé sí tarawih wọn kí lọ́ọ̀ ni àbí. torí de eléyìí àti rí pé sọlátù tarawih arábì sallallahu alayhi wa sallam ní kọ́kọ́ kì í ó tilẹ̀ jẹ́ pé Umar radiyallahu an àwọn kó àwọn èèyàn jọ lẹ́yìn lè máàmù kan kọ́dà ìgbà wa kan gan sọ pé ó ní kó máa ké yá yà báyìí ẹ̀ kó sì mú kí irun yẹn gún báyìí yàní gbé lẹ́yìn ala kulli lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú ìgbà wa mi wá ìgbà wáyé wá láti ọ̀dọ̀ Kharija bọ́nà Hudhafa radiyallahu anhu qal qala rasulillah sallallahu alayhi wa sallam inna allaha amaddakum bi salatin hiya khayrun lakum min humri na'am wọ́n ní ọlọ́wọ́n bá ó ti ṣe àlékún kan fún yín o àlékún sọ̀láàtì kan fún yín lónìí o ó ti ṣe àlékún sọ̀láàtì kan fún yín sọláàtì yẹn ó lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ wọ́n máa ń sọ pé ràkúnmí pupapupa nítorí pé lọ́dọ̀ lárúbáwá kò sówó tó wọ́n tó awọ rẹ̀ ló pupa fa ọwọ́ pàwọ́ rẹ̀ jẹ́ pupa ó ti sọ di ràkúnmí tó wọ́n jù bẹ́ẹ̀ ni àwọn èèyàn nínú àwọn àṣà wọn èèyàn máa wo nǹkan mi pé ah, ah kí wọ́n ní ìyàtọ̀ funfun àti pupa lọ́dọ̀ tí ràkúnmí pupa owó rẹ̀ wọ́n púpọ̀ kò sì jìnnà láwùjọ tiwa náà kí màálùú pupa kọ́ wọ́n ju màálùú funfun lọ nítorí pé màálùú pupa common kò jìnnà kí màálùú tọ́jọ́ lómi ìyeyè yẹ́lò kọ́ wọ́n ju funfun lọ kò yẹ́lò kò gbòò pé ẹ́ eh, ń bo màálùú eléyìí tún ti wá ẹran náà nífa so bẹ́ẹ̀ ni nínú àṣà tàwọn lárúbáwá tí ràkúnmí bá jẹ́ pupa yìí máa ń wá gidigidi kìí ṣe kó aláwọ̀ kùnkùn máa dífá kìí ṣe brown pupa tí ó pupa à ó rí à tó bá wà níbi tí àwọn ràkúnmí wà láyé ọmọ kò pupa ó rí à ìdí tí ó fi wọn nù torí ẹ̀ wọ́n ní ọlọ́run ọba ti ṣe àfikún sọ̀láàtì kan fún yín o sọ̀láàtì orúkọ rẹ̀ ní kíni alwitr hiya khayrun lakum min humuri naam ó lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ ó lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ nígbà tó ṣe pé àwọn lárúbáwá tí wọ́n dojú ọ̀rọ̀ kọ nígbà yẹn owó tó wọ́n jù lọ́dọ̀ tiwọn nù kò wá túmọ̀ sí pé nígbà tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní ìsìn pé kó lè bá yí àwọn èèyàn á wá yọrọ ànábì padà wípé khayrun lakum mina dunya wa ma fiha a irọ́ lẹ̀ ń pa má nàbí wọn. pípọ̀ lóore ju gbogbo ilé ayé àti ti mẹ́nu ilé ayé lọ kìí ṣe tá nàbí wí nù. nítorí sọ ni pé ó lóore fún yín ju àwọn ràkúnmí pupa pupa lọ a wàá ṣàlàyé ìdí tí wọ́n fi sọ pé ràkúnmí pupa torí lọ́dọ̀ tiwọn nínú owó tó wọ́n jù nù. nítorí ní ràkúnmí pupa iye tí wọ́n tà yọ kọjá iye tí wọ́n tà ràkúnmí tó jẹ́ aláwọ̀ mi lọ. tọ́ wa ma hiya ya Rasulullah kulna wa ma hiya abèrè pé kí ni èwo ni irun náà qala al-witr anábì ní al-witr iná ni irun náà tó lọ ń sàlékún rẹ̀ fún wa ma bayna salati al-isha ila tulu'i al-fajr àkókò rẹ̀ náà ni ntí ń bẹ láàrin ìgbà tá a bá alfajari ó yọ ntí ń bẹ láàrin ìgbà tá a alifájàrí ọyọ rawahu alhamsatu illa nasa'i wa sahahahu alhakim àwọn márààrún ni wọ́n gbé jáde yàtọ̀ sí anasa'i abu abdullahi alhakim ó sì ní hadithun sahih sábà ní alhamsatu síbẹ̀ ti mọ̀ wọ́n àwọn náà ni naam ẹ̀rí nígbà tí àwọn èèyàn bá ti lè sọ̀rọ̀ ó túmọ̀ sí kó wọn ọ̀ mọ́ rawahul khamsa àwọn márààrún ló gbé jáde na abu dawud at-tirmidhi an-nasai ibnu maja imaamu ahmed àwọn márààrún ló gbé jáde àyàfi nasai èèyàn mélòó ló gbé jáde nísìn èèyàn mẹ́rin tó abu abdullahi al-hakim tiwọn ọ Almustadrak, mustadrak wọ́n gbé àdìsí jáde ńbẹ̀ gbọ́dọ̀ bá ti ṣe àlékún sọ́láàtù kan fún yín o sọ́láàtù yìí lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ àwọn sàbí wa ní kí ni sọ́láàtù náà ànábì wa ní alwitr àkókò rẹ̀ ń bẹ láàrin ìgbà tá a bá kí ìṣá sí ìgbà tá alifájàre ọyọ alhamdulillah eléyìí fi hàn wá pé ọlọ́run bá fẹ́ràn wa. Pe, ọlọ́run fẹ́ràn wa ló fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lófin fún wa ẹni tó bá mójútó wítìr ó ti ṣe dáadáa síra rẹ̀ ẹni tó bá pátì kò ní ẹnìkan lára àforí ara rẹ̀ ó ṣera rẹ̀ hadithi yìí bó ti ṣe wáyìí ṣé ń tọ́ka sí pọ́nrán yẹn ni sọ́látù wítìrì ni àbí báwo inna Allaha amadakum bí sọ́láàtì dájúdájú ọlọ́run ọba ó ti lé yín kún pẹ̀lú òórùn kan o hiya khayrun lakum min humri na'am ó lóore fún yín ju àwọn ràkúnmí pupapupa lọ wọn á pè ní wítìrì alimami abu hanifa rahimahullah àwọn gbọ́ yẹnu àdìsí àtàdìsí mi pé ọ̀ràn yẹn ni wítìrì ṣùgbọ́n ọ̀ràn yẹn tí ò tú ọ̀ràn yẹn àtàwọn àrùn wákàtí márùn-ún pè ní wájibah àwọn àti ọ̀ràn yẹn wákàtí márààrún wọ́n pọ̀ ní fẹ̀ríìdọ́ fẹ̀ríìdọ́ àlàyé pọ̀ ń bẹ̀rùn ìdí tí wọ́n fi ṣèyàtọ̀ láàrin fẹ̀ríìdọ́ àti wájibà ọ̀pọ̀lọpọ̀ lè má mọ àǹfààní bá a máa ń ṣe lálàyé Abu Hanifa wọ́n ní sọláàtúl wítìrì wájibà àwọn olùmọ̀ yòókù wọ́n pè é ní kíni náfìlà súnà ẹ̀rí Abu Hanifa ni àtàwọn àdìsí mi ti ń bọ̀ àwọn olùmọ̀mí wọn ní sunna ni nítorí pé anabi wa sallallahu alayhi wa sallam wọn kì lórí ràkúnmí wọn a sì rá anabi kó kírun ọ̀ràn àyàn rí lórí ràkúnmí gbogbo òrùn tó kí lórí ràkúnmí rí sunna ní náfìlà ní. kíkí tí wọ́n ti wá kí lórí ràkúnmí tọ́ka sí pé kì í ṣe ọ̀ràn àyàn eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀yókù Abu Hanifa sì ní. kíkí lórí ràkúnmí ò túmọ̀ sí pé kì í sọ̀ràn yẹn bidalil ọ̀rọ̀ tá nàbì sọ. torí rẹ ẹni tó bá kọ̀ tí ò kí wítìr Abu Hanifa ẹni tó bá kọ̀ tí ò kí kọ̀sẹ̀lọ̀n lọ́dọ̀ àwọn olùmọ̀yókù ṣùgbọ́n tí wọ́n ń pàtì lójoojúmọ́ tí ń pàtì gbogbo yóò di yóò di ojoojúmọ́ la máa ń ké wítìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni àdúpẹ́ fọlọ́ àmọ́ máa bọ́ lẹ́ẹ̀kan láàrin inshàlá <laughs> so ká má jẹ́ ọbọ ma ká máa gbìyànjú láti mójútó ọ̀nbẹ nínú wa ẹni tó máa ń jí kí lóru nítorí dáa púpọ̀ ní í ó sì ń bẹ́ẹ̀ nínú wa ẹni tó mọ̀ wọn rẹ̀ níta bá ti kí ìṣá ìrọ̀ àkè.

kódà jojúmọ́ ní báyàwó jà ó ti ní ọmọ màá jí mi ni tí wọ́n lọ gbogbo orú eléyìí ṣetán ó ń fẹ́ ká sórí ibú kọ́ lọ́mọ sí wa ló lórí ibú ẹ̀hẹ́n tí ẹ bá ti mọ ara rẹ̀ tí ẹ ti mọ pé tọ́ kò rọrùn kó o dìde máa kí wítìrì rẹ kó o tó sùn ọkàn rẹ lè jẹ́ pé gbàtọ́ máa kí kó o torí ṣètọ́n tó bá ti rí pòun ò rí ọmú yóò sọ agbọn ọ̀dọ̀ tiẹ̀ lẹ̀ wá ń jí lóru wọ́n máa ṣe kìyàmù lẹ́yìn bìlà wítìrì wọ́n wá lè fìgbà kan dá wítìrì dúró kó tó sùn tó bá tún jí lórúkọ ọmọ kì í ọbọ lọ́wọ́ àṣetọ́ nínú. bẹ́ẹ̀ náà láàrin àwọn míì nínú àwọn olùmọ̀ náà wọ́n tún ní irun míì náà tún jọ́ràn yẹn yàtọ̀ sí irun wákàtí márààrún ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò dọ́gba o gẹ́gẹ́ bí tahiyatul masjid sunna ni àwọ̀ràn àyàn sunna ni jumhurul fuqaha sọ ṣùgbọ́n lọ́dọ̀ ibn hazm al-zahiri àwọn sọ kọ́ran àyàn ni wọ́n ti rúkọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalli rak'atayn tẹ́nìkan kẹ́ni nínú ibà ọmọ síláṣí kò gbọ́dọ̀ jókòó síwájú kó tó di kó kí rákà méjì wọ́n léléyìí tọ́ka sí wípé rákà méjì yín kọ́ ọ̀ràn àyàn ni ṣùgbọ́n wọ́n ní ẹjọ́ yé yín o kì í ṣe pé àwọn sọ pé ó dìrùn kẹfà o ṣùgbọ́n ọ̀ràn àyàn ni wajibatun muta'alliqatun bil masajidi wọ́n lọ́rùn àyàn ni tó ní í ṣe pẹ̀lú mọ́ṣáláṣí kì í àyàn mutlaq ìsọ̀ràn àyàn gbogbogbò eléyìí jẹ́ ọ̀rọ̀ tiwọn ṣùgbọ́n kì í sọ̀ràn àsúnà náà ni. tọ́ wọ́n sì lẹ́rìí tó bá kí wọn lórí wọ́n ní ẹnìkan ti jókòó mọ́ṣáláṣí ànábì tó kó dìde kó kì í tí ó jọ́ràn yẹn wọ́n ní kó dìde kó kì í kì í sọ̀ràn yẹn so ṣùgbọ́n sunnatun mu'akkada gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wítìrì sunnatun mu'akkada tọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí Abdullahi bin Burayda wa radiyallahu anhu látọ̀dọ̀ bàbá rẹ̀ Burayda òun jẹ́ sàábé ọlànàbí wa kí àtẹrù ọlọ́wọ́ bá kó máa bá sọ pé alwitru haqqun wítìrì o ọ̀ràn àyàn ni o faman lam yutir falaysa minna ẹni tó bá kọ̀ láti kí wítìrì kò ní jọ́ kan nínú wa o. akhrajahu Abu Dawud bi sanadin layyin Abu Dawud lọ́gbàá wa gbọ̀nà kan tó alimami Bukhari wọ́n ní ni. An-Nasa'i ni ní ni so torí de eléyìí báyìí àdìsí kò sẹ́rì mbẹ́ eléyìí jẹ́bi tá a dúró sí lónìí wítìrì sunnatun mu'akkada ẹni tó bá mójútó ó sera rẹ̀ lórí ẹni tó bá sì ń pàtì ó ti gba ọ̀nà àti dìpọ̀ kí kọ́nà sànù wa torí de eléyìí à ń bẹ ọlọ́wọ́n bá wa ìlànà orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ọ̀ràn wa lọ lórí àti máa pa òfin rẹ̀ mọ́ kó lè wa jìnnà sí ti ọ̀dà ọ̀ràn wa lọ́wọ́ lórí àti máa ṣe ti ń fẹ́ àti bó ti ṣe fẹ́ kó wá sí àwọn ẹ̀sìn wa tá à ń ṣe látẹ̀wọ́gbà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu